àsìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ̀ ń wo ìkànnì K-Links TV ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní eré bọ́ọ̀lù lágbàáyé níbi tá a ti máa ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tá a sì máa ń yànnà náà káàkiri síwájú ohun gbogbo Ṣẹ́gun Adépọ̀jù lórúkọ mi ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lákòókò yìí láwọn fẹsẹ̀wọnsẹ̀ àtàwọn ìfigagbága èyí tó ti wáyé ìyẹn bí ọjọ́ méjì kan sẹ́yìn bẹ́ẹ̀ bá gbàgbé ká bẹ̀rẹ̀ nínú líìgì alágbálá wa Nàìjíríà Nigeria Professional Football League àbẹ́yìn ò bá tí mọ̀ lákòókò tá a wà yìí Nigeria Professional Football League ó ti dúró wá pé náà látàrí bí wọ́n ṣe wà ní ìdákẹ́jẹ́jẹ́ àbí ká sọ pé ìdánudúró díẹ̀ ìyẹn fún ti abala àkọ́kọ́ tó ti tẹnubodò lákòókò yìí torí wípé ẹ mọ̀ pé abala méjì ó ní wọ́n máa ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa ń wáyé nínú líìgì ṣùgbọ́n abala àkọ́kọ́ ó ti láǹfààní láti tẹnubodò lákòókò tá a wà ṣùgbọ́n àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbẹ̀yìn ní abala àkọ́kọ́ ohun tí jẹ́ match day nineteen nínú líìgì àgbà òjò lórílẹ̀ wa Nàìjíríà Nàìjíríà Professional Football League ó wáyé ó sì dùn gbọ́ngbọ́n kan sí i kódà àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù jà raburabu láti rí i pé gbogbo wọn náà ṣe dáadáa kó tó di wípé àkókò yìí ó tẹnubodò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rivers United àwọn wà nílé wọ́n gba Aqua United lálejò àmì ayò mẹ́rin sáyọ kan òní wọ́n fi na Aqua United ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó lágbára púpọ̀ jù ìyẹn ní pápá ṣeré tó wà nílùú Rivers ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn àmì ayò mẹ́rin sáyọ kan òun ni wọ́n fi ṣe ikọ̀ ti Akwa United wọ́n fi ṣe wọ́n lálejò bó ti ẹ̀ jẹ́ wípé ikọ̀ ti Plateau United àwọn náà gbìyànjú wọ́n fi jẹ ikọ̀ ti Sunshine Stars láti ìlú àkúrẹ́ àmì ayò méjì sódò ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ló láǹfààní àti bádé ìyẹn ní match day nineteen nigeria professional football league gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó wáyé bẹ́ẹ̀ ni tó fi mọ́ ikọ̀ ti shooting stars di olúyọ̀lé warriors ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé láàrin ikọ̀ ti shooting stars olúyọ̀lé warriors àti ikọ̀ ti nasarawa united àmì ayò ẹ̀yọ̀ kan sódò òní ikọ̀ ti shooting stars ló fi jáwé olúborí mọ́ ikọ̀ ti nasarawa lọ́wọ́ ìyẹn ní pápá ìṣeré wa tó wà nílẹ̀ ìbàdàn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó gbóná yakin bó ṣe jẹ́ pálákòókò tá a wáyé à ń dúpẹ́ bọ̀ torí ikọ̀ shooting stars wọ́n ti sún sókè díẹ̀ sí i lórí àkàbà tábìlì Nigeria Professional Football League yẹn NPFL lákòókò tá a wáyé wọ́n ti kúrò ní ipò kọkànlá tí wọ́n wà tí wọ́n sì ti bọ́ sí ipò kẹsàn-án léyìí tó túmọ̀ sí wípé ká máa retí pé dúdùn òní ọ̀sọ̀ọ̀sọ̀ ìyún gẹ́gẹ́ bí àṣà ọ̀gá wa Jubril Arówólò ó wọ́n gbọ́ dídùn lọ́sọ̀ọ̀sọ̀ yẹn fún kọ̀tì Shooting Stars di Olúyọ̀lé Warriors ká máa tẹ̀síwájú láti bẹ̀yí kọ̀tì Kano Pillars àwọn náà ṣì gbìyànjú àwọn fìyà jẹ ikọ̀ ẹgbẹ́ báwọ̀lù ti Gombe United àmì ayò mẹ́ta sẹ́yọkàn nífẹsẹ̀wọnsẹ̀ yẹn ló bá dé ó lágbára púpọ̀ jù fún ikọ̀ ti Kano Pillars tó ń tẹ́nu ẹ̀ ìròyìn èyí ló wá látinú líìgì tó ní ṣe pẹ̀lú tàwọn obìnrin lórílẹ̀ wa nàìjíríà ìyẹn Nigeria Women Football League ìyẹn lákòókò tá a wà ìròyìn òun ló sì ń kẹ́dùn pẹ̀lú ẹni tí ń ṣe gbajúgbajà amúlé fún ikọ̀ ti Sunshine Queen tó wà ní ìlú Àkúrẹ́ ìyẹn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin ti sunshine coin ìyẹn ti sunshine stars tó wà nílùú àkúrẹ́ ìyẹn ẹni tó jẹ́ àmúlẹ́fún ìyẹn goalkeeper wọn tí a ṣàdédé gbọ́ pé ó dágbére fáyé ìyẹn ní ọjọ́ mẹ́ta kan sẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ó bà gbogbo àwa olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó bà wá nínú jẹ́ púpọ̀ ṣùgbọ́n àìsàn ní yorùbá pariwo kò sẹ́ni tó rí ti ọlọ́jọ́ ṣe fún ẹni tí ń ṣe àmúlé tí orúkọ rẹ̀ ń jẹ́ Elizabeth uh, Elizabeth Johnson la gbọ́ wípé ó ṣàìsàn ráńpẹ́ lẹ́yìn ìgbà tó ṣe ìgbáradì tán ìyẹn ní òpin ọ̀sẹ̀ tó kọjá nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n fi gbáradì kó tó di pé líìgì ó bẹ̀rẹ̀ tí arábìnrin sì padà lọlé ṣùgbọ́n tó jẹ́ wípé a gbọ́ pé ó ti padà dàgbére fáyé kí Ọlọ́run jọ kó tu àwọn ará àti àwọn ọ̀rẹ́ àti òbí tí arábìnrin Elizabeth ti ń ṣe amúlé fún nǹkan tí Sunshine Queen láti ìlú Àkúrẹ́ tó fi sílẹ̀ kọlọ́run jọ̀ kó tù wọ́n lójú láti bẹ̀ yẹn ẹ jẹ́ ká máa tẹ̀síwájú torí àkókò wa ọ̀rọ̀ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ń sìn bọ́ba ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ ìyẹn ní ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìfigagbága World Cup qualifier ìyẹn ń bá láyà kó wá wọ ife ilẹ̀ àgbáyé tó máa wáyé láàrin àwọn agbábọ́ọ̀lù láti ilẹ̀ adúláwọ̀ méjì ìyẹn Giant of Africa méjì orílẹ̀-èdè wa nàìjíríà àti orílẹ̀-èdè ti ghana super eagles àti black stars of ghana ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò lágbára púpọ̀ jù ńlá fi mọ ẹni tí ó lọ kópa nínú ife ẹ̀yẹ àgbáyé èyí tó máa wáyé lọ́dún tá a wà yìí ìyẹn kàtá twenty twenty two lásìkò tá a wà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ọ̀jọ̀kan tó ń ṣe agbábọ́ọ̀lù ọmọ bíi olúwa nàìjíríà ẹ̀yìn agbábọ́ọ̀lù wa fún ikọ̀ ti Super Eagles la gbọ́ pé wọ́n ti ń gbórí wọlé ìyẹn ni pé wọ́n ti ń dé ìyẹn sí pápá ṣeré ìyẹn tó wà nílùú Àbújá níbi tí wọ́n ti máa gbáradì láti máa lọ kojú ikọ̀ ti Black Stars of Ghana ìyẹn ní ọjọ́ Jímọ̀ ọjọ́ Friday táwọn olóòkàn yìí ní ìgbéragbága yẹn ló máa wáyé fún àwọn olólùfẹ́ ikọ̀ ti àti ìkànnì Kelix TV tán ti ń béèrè lọ́wọ́ wa pé àwọn ò tí ì mọ time tí fẹsẹ̀wọnsẹ̀ yẹn máa wáyé déédéé aago mẹ́jọ àbọ̀ Nigerian time ìyẹn aago mẹ́jọ àbọ̀ láṣàlẹ̀ eight thirty pm nífẹsẹ̀wọnsẹ̀ yẹn ló máa bẹ̀rẹ̀ ìyẹn láàrin orílẹ̀-èdè wa nàìjíríà àti ikọ̀ ti black stars ìyẹn ti kọ̀ ti orílẹ̀-èdè ti ghana ìyẹn lọ́jọ́ jímọ̀ táwọn olùkọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò lágbára púpọ̀ jù ìlú accra ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn yóò ti kọ́kọ́ bẹ́ẹ̀ ìyẹn ìfẹsẹ̀ ìfigagbága àkọ́kọ́ ìyẹn first leg kó tó di pé ikọ̀ ti black stars àwọn náà mọ̀ padà bọ̀ láti wá gbá èyí tó kàn ìyẹn ìfigagbága kejì lórílẹ̀-èdè wa nàìjíríà ká mọ̀ wo ìtòmọ̀ àti bẹ̀ jáde ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn agbábọ́ọ̀lù wa la gbọ́ pé wọ́n ti dé ìyẹn sí ìlú àbújá ìyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà a bá sọ nípa Victor Osimhen ó ti dé bákan náà Bassey Kavi Bassey agbọ́pọ̀ náà ti dé tó fi mọ́jọ́ Aribo gbogbo wọn làgbọ́pọ̀ wọn ti dé yàtọ̀ sí agbábọ́ọ̀lù wa kan ìyẹn wilfred oyeye ndidi adéanú gbùgbùmù fún nǹkan ti leicester city nílẹ̀ gẹ̀ẹ́sì la gbọ́ pé kò ní láǹfààní láti gbá bọ́ọ̀lù látàrí pé ó gbé ìfarapa nínú ìdíje àti ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé nínú ti uefa conference league ìyẹn tí wọ́n gbá lọ́sẹ̀ tó kọjá èyí sì jẹ́ ohun tó tó lágbára díẹ̀ fún nǹkan ti super eagles torílẹ̀ wa nàìjíríà láti pàdánù adéanú gbùgbùmù tó tóbi tó sì nítumọ̀ bíi ti wilfred ndidi torí iṣẹ́ takuntakun tí ọmọkùnrin tó máa ń ṣe láàrin gbùngbùn fún orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n tó ń tẹ́ni nínú ẹ̀ àti rí ẹ̀ńtà fi lè rọ́pò Wilfred Ndidi látàrí pé ọ̀gẹ́nẹ́sàrò ẹ̀ tẹ́bọ̀ la gbọ́ pé òun tiẹ̀ ó ti ṣetán láti gbá bọ́ọ̀lù kojú ikọ̀ ti Black Stars of Ghana gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó di àṣálẹ́ ọjọ́ Jímọ̀ lọ́jọ́ Friday níbi tí ìfigagbága ọ̀hún tó ti máa wáyé bákan náà ikọ̀ ti Black Stars of Ghana wọ́n ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù tiwọn náà tí ó máa kojú ikọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ti gbé wọn síta láti jẹ́ ká mọ̀ pé àwọn agbábọ́ọ̀lù tí ó máa kojú ńbẹ̀ láti rí gbajúgbajà ọ̀jìnì adé arúgbògbò mú fún ikọ̀ ti arsenal nílẹ̀ gẹ̀ẹ́sì mo sọ nípa thomas partey lásìkò yìí ó náà wà lára àwọn agbábọ́ọ̀lù èyí tí ikọ̀ ti black star tán máa kó kojú ikọ̀ ti super eagles orílẹ̀-èdè wa nàìjíríà tó fi mọ́ bàbá mohammed gbogbo wọn pátápátá ni wọ́n ti kó wa nàìjíríà ṣùgbọ́n tó bẹ̀ jù minutes òun ló máa sọ gbogbo ẹ̀ ó yá ẹ jẹ́ kí n ti bẹ̀ yẹn kí n máa tẹ̀sọ́wọ́ wájú àwọn fẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lókè òkun àti àwọn ìfigagbága tó tún ṣeé ṣe kó tún wáyé lákòókò tá bó dẹ̀ jí pé kò sí ìfẹsẹ̀gbẹsẹ̀ tó pọ̀ jùlọ torí wípé lọ́wọ́lọ́wọ́ tá a wáyé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọ́n ti lọ ń ṣe ojú orílẹ̀-èdè bàbá wọn ìyẹn international break ó ti wà lákòókò tá a wáyé léyìí tó túmọ̀ sí wípé àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan wọ́n lọ́ máa gbá láti máa ṣojú orílẹ̀-èdè bàbá wọn ni ṣùgbọ́n lára àwọn èyí tó wáyé tí ọ̀rọ̀ sì lọ lórí ẹ̀ ó ní ìdíje ti El Clasico ìyẹn ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìfigagbága tó lágbára tó wáyé láàrin ikọ̀ ti Real Madrid àti ikọ̀ ti Barcelona ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn must watch ní everybody wẹ́ gbogbo èèyàn náà ló dé òwò ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ó padà lágbára ju bá ti lérò lọ torí kọ́ ni iṣẹ́ ní ikọ̀ Barcelona wọ́n fìyà jẹ ikọ̀ Real Madrid pẹ̀lú àmì ayò mẹ́rin sódo wow kò sẹ́ni tó gbàgbọ́ wípé ikọ̀ Barcelona wọ́n lè ṣe bẹ́ẹ̀ láti na ikọ̀ Real Madrid tó ń ṣe dáadáa lásìkò yìí lọ́wọ́ pẹ̀lú àmì ayò mẹ́rin sódo ṣùgbọ́n ìròyìn tó ti bẹ̀ jáde òun ni mo fẹ́ ṣàlàyé fún wa ẹni tí ń ṣe olùkọ́ni rí fún ikọ̀ Real Madrid tó tún jẹ́ olùkọ́ni tí gbogbo èèyàn mọ̀ ìyẹn Jose Mourinho ó ti sọ̀rọ̀ ṣàlàyé ó ní olùkọ́ni Carlo Ancelotti olóhùn ló bẹnu àtẹ́lù látàrí bó ṣe kóòkù láti lo àwọn agbábọ́ọ̀lù tó dáńtọ́ tako ìkọ̀sí Barcelona tó sì jẹ́ kí wọ́n fìdí rẹmi sí ọwọ́ ikọ̀ Barcelona pẹ̀lú ẹ̀mí ayò mẹ́rin sódo ó sọ nípa àwọn agbábọ́ọ̀lù Lukas Jovic gbogbo àwọn agbábọ́ọ̀lù ló tọ́ka sí pé ó yẹ kí olùkọ́ni kó gbé sórí pápá ṣùgbọ́n tó kọ̀ tí kò lò wọ́n ìyẹn ló sì fà á tí wọ́n fi fìdí rẹmi ó yá láti ibẹ̀ yẹn kó tó di pé a máa lọ àkókò ó ti pè wá léjà dáadáa orílẹ̀-èdè France lákòókò tá a wà ẹ́ àwọn ti ránṣẹ́ pé ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù atamátàsé fún ikọ̀ ti Arsenal nígbà kan rí musan nípa Oliver Giroud láti wá rọ́pò ẹni tí ń ṣe atamátàsé wọn èyí tí a gbọ́ pé ó ti gbé parapa lásìkò tá a wà ẹ́ ìyẹn Karim Benzema Karim Benzema kò láǹfààní láti gbá bọ́ọ̀lù nínú ikọ̀ Real Madrid tó wà látàrí ìfarapa tó ní ẹ má sì gbàgbé pé ọmọ bíbí orílẹ̀-èdè France ó ní Karim Benzema ló ń gbá bọ́ọ̀lù fún lákòókò tá a wà ẹ́ látàrí ìfarapa yìí wọ́n ti wá pe Oliver Giroud láti wá ṣe kíni láti wá rọ́pò rẹ̀ nínú ikọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù ti France ìyẹn nínú ìdíje táwọn náà máa gbá ìyẹn World Cup qualifier tó máa wáyé lásìkò tá a wà yìí. tó ń tẹnu ẹ ẹ jẹ́ kí n sáré fún wa lélẹ̀ kó tó di pé màá máa lọ ìdíje UEFA Champions League tó wáyé wáò wáò wáò gbogbo èèyàn ló ń retí rẹ̀ ó ti ṣẹlẹ̀ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lọ́lọ́kan ọ̀jọ̀kan ni wọ́n ti ṣe àwọn iṣẹ́ àtúnṣe wọn ìyẹn lórí ìfigagbága àti ìpele tó kàn nínú ìdíje UEFA Champions League lásìkò tá a wáyé quarter final tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kojú ara wọn bí wọ́n ṣe kojú ara wọn rèé bẹ́ẹ̀ bá gbàgbé round of sixteen ó ti wáyé àwọn tó máa lọ ilé wọ́n ti lọ àwọn bíi Manchester United wọ́n ti padà sílé wọn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí quarter final ìyẹn ìdíje UEFA Champions League lásìkò tá a wà wọ́n ti yíra wọn síra wọn bó ṣe máa kojú ara wọn o ikọ̀ ti Chelsea òun àti Real Madrid òní wọ́n jọ máa pàdé ara wọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa le púpọ̀ bẹ́ẹ̀ bá gbàgbé ikọ̀ Chelsea ó ti fìyà jẹ Real Madrid ìyẹn bíi sáà méjì kan sẹ́yìn nínú ìdíje uefa champions league náà níbẹ̀ bá gbàgbé lọ́jọ́ náà lọ́hùn bákan náà wọ́n tún pàdé padà ní sàtàwáì ikọ̀ ti manchester city àwọn ò máa wà ní pápásẹ̀rẹ̀ etihad nígbà tí wọ́n máa gbàlejò ikọ̀ atletico madrid atletico madrid léegé atletico madrid àwọn náà fìyà jẹ ikọ̀ ti manchester united tán fi yọwọ́ wọn kò láwòtán ganan ìdíje uefa champions league lákòókò tá a wáyé ṣùgbọ́n àwọn náà wọ́n tún gbé kojú orogún wọn ìyẹn manchester city manchester city atletico madrid watch out ìyún báwọn bákan náà ikọ̀ ti Liverpool Liverpool àti Benfica ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bó ṣe máa láǹfààní àtijẹ́ nìyẹn kó tó wá kan ikọ̀ Villarreal àti Bayern Munich àwọn tí mo kà á lẹ̀ yìí àwọn ni wọ́n mọ̀ kojú ara wọn nínú ìdíje UEFA Champions League ìyẹn quarter final lákòókò tá a wà yìí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bó bá tún ṣe ń lọ lámàmúwá sójú mú màwòrán gbẹ̀ǹtẹ̀ jẹ́ olólùfẹ́ wa ẹ kú ojú lọ́nà àwọn ètò lọ́lọ́kanjọ̀kan tí ó máa ti ọ̀dọ̀ wa jáde ìyẹn bẹ́ẹ̀ pé bá ṣe ń jáde tààràtààrà lẹ́yìn olólùfẹ́ wa náà lẹ́ẹ̀ máa wò ó ẹ láǹfààní àti pè wọlé bákan náà ẹ sì láǹfààní láti béèrè ìbéèrè àti nǹkan tẹ bá fẹ́ ká tó fi kún ètò wa lápá bí ìyẹn lórí ètò tá a pè ní eré bọ́ọ̀lù lágbàáyé àti lórí ìkànnì Klinks TV lápapọ̀ síwájú ohun gbogbo lórúkọ gbogbo àwọn amójú ẹ̀rọ àtàwọn tàjọ ṣe lákòókò yìí